الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى وأسكنه فسيح جناته فصل فيما كان رسول الله صلى الله عليه وسلم يقوله بعد انصرافه من الصلاة وجلوسه بعدها وسرعة الانتقال منها وما شرعه لأمته من الأذكار والقراءة بعدها واني أما فيسي على àlàyé نكبا إن انتنبي وصلى الله عليه وسلم توما alayhi lẹ́yìn ìgbà tí wọ́n bá kírun tán gbólóhùn ìrántí tánàbí máa wí a sì mọ̀ pé léyìí pàtàkì púpọ̀ káma ti aṣáájú wa tí wọ́n máa sọ ba'da salat ó pàtàkì nítorí pé a ti rí láwùjọ wa bí báwọn mọ́sálásí ṣe pọ̀ sí bẹ́ẹ̀ ni oríṣiríṣi adhkar ńlọ́pọ̀ sí oníkálukú pẹ̀lú èyí tó rò ipò ńlọ dáa jù látàrí pé ìní lè má mọ àwọn ní káwọn máa ṣe làáfà àwọn ní káwọn máa wí ìní tí ọ̀pọ̀lọpọ̀ ń bá ká èsì pé wò lànà sallallahu alaihi wasallam ní ká máa wí èwo lọ̀gá wa ní ká máa sọ ńlọ́jà lọ́dún àwọn èèyàn tèmi pẹ̀lú rẹ bá láǹfààní àti gbọ́ èwo lànà sallallahu alaihi wasallam máa wí èwo lànà sallallahu alaihi wasallam máa sọ. So yóò rọrùn fún wa láti dọ̀kan nídìí ìṣẹ̀sìn ọlọ́run kò ní jẹ́ pé rúwe tí agbọ́tẹ́nìkan ń sọ ní mẹ́sàlásì kan yóò yàtọ̀ sí ìta àgbọ̀ ní mẹ́sàlásì ibòmíì nítorí pé kulluna muslimun wa rasuluna wahidun wa dinuna kadhalik wa qiblatuna mùsùlùmí ni gbogbo wa ẹnìkan náà là nábì wa àkíbìlà kan náà là ń jọ ń dojú kọ a sì mà pípé ẹ̀sìn kan náà là ń jọ ń ṣe torí ẹ̀ka mi léyìí ó pàtàkì púpọ̀ bákan náà báwo la nábì sallallahu alaihi wasallam ni wọ́n máa jókòó lẹ́yìn ìgbà tí wọ́n bá sálámà tán lẹ́yìn as ẹ̀yìn ti mà pípé oríṣiríṣi. ìníṣẹ́sí àwọn àìmà lẹ́yìn ìgbà tí wọ́n bá parí ọ̀nbẹ nínú wọn ẹni tó ṣe pé bó ṣe jókòó sálámà lẹ́ni tó kọ́ pàpọ̀ sáwọn ẹni tí ń bẹ lẹ́yìn rẹ̀ náà ní ọbẹ̀ títí tí ó fi dìde kó nu mọ́ṣáláṣí ó sì ń bẹ nínú àwọn àìmà ẹni tó ṣe pé yóò ti kọ́kọ́ Eke yọ pẹ̀gbẹ́ sáwọn èèyàn tó kírun ní ẹ̀yìn rẹ̀ ó lè kọ ẹ̀kẹ́ ọ̀tún agbọ̀n ọ̀tún ẹ̀gbẹ́ ọ̀tún àbí kọ́kọ́ ẹ̀gbẹ́ òsì ó sì ń bẹ́ wọn nítorí pé ńgbà tó bá sálámà tán yóò dojú kọ àwọn ẹni tí wọ́n kírun ni àwọn ṣàlàyé fún wa nípa ti ṣe máa ń yára ṣe máa ń yára papòdà. lórí bí wọ́n ti ṣe wà lẹ́yìn ìgbà tí wọ́n bá sálámà ìyẹn ni pé wọ́n kì í gan sórí bí wọ́n ti ṣe wà nígbà tí wọ́n sálámà lẹ́yìn ìgbà tí wọ́n bá sálámà wọ́n máa ń yára papòdà bákan náà kí ló Ànábì sallallahu alaihi wasallam kí ló ṣe lófin fáwọn àjọ rẹ̀ pé kí wọ́n máa wí min al-adhkari wal-qira'ati ba'daha ní àwọn gbólóhùn ìrántí ọlọ́run àti ohun tí wọ́n máa kà lálùkùránì lẹ́yìn ìgbà tí wọ́n bá kírun tán gbogbo eléyìí ni wọ́n fẹ́ ṣàlàyé fún wa. eléyìí tí wọ́n ń ṣàlàyé ń bi láṣẹ tí wọ́n bá gbìyànjú fẹ́ kọ tíra nǹkan tó láti jẹ tíra gbogbo àwọn bó ti ṣe wá pànàbí máa ń ṣe lẹ́yìn irun rẹ̀ nǹkan tó kọ tíra. ẹsìn wọn kíndà wọn ń kọ tíra wọn ń fèkì nìkan kò ése pé wọn ló ń kírètì kankan ibi tẹ́ ti wá yàtọ̀ láàrin ìwọ àtẹlómìn tí ẹ̀ ń jọ ń kó jọ ní pé yóò máa hàn bí wọ́n ṣe gbọ́n sí yóò sì gbà tó ètò tìṣíwájú ètò ibi tí wọn ti ń lónìí sọ pé báyìí báyìí báyìí báyìí wọn máa hàn eléyìí ọmọ tí ń ṣe tiẹ̀ ojú tẹ́lẹ̀ yìí lọ a kò tó tẹ́lẹ̀ yìí wa hakada àfààní kana idha sallam istaghfara thalathan ọlọ́run nàbí sallallahu alayhi wa sallam wọ́n jẹ́ ẹni tó ṣe kótó bá ti sálámà báyìí wọ́n ṣe astaghfirullah lẹ́ẹ̀mẹ́ta àkọ́kọ́ nù tànàbí bá ti sálámà tàì sálámà astaghfirullah astaghfirullah. استغفر الله الاكيجي واسويك اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام عليك يجي tọ ẹ jẹ́ àṣàkíyèsí rẹ o tánàbí sallallahu alaihi wasallam bá ti sálámà tàì sálámà astaghfirullah ni wọ́n máa ṣe astaghfirullah ni wọ́n máa ṣe àwọn àṣìṣe lónìí àwọn ẹni tó jẹ́ pé táwọn bá ti sálámà tàì sálámà ni allahu akbar allahu akbar àmọ́ bí tí wọ́n ti rí nítorí ànábì máa ń ṣe tí wọ́n bá ti sálámà ni astaghfirullah. استغفر الله استغفر الله استغفر الله حديث تو كاسي حديث عائشة يعني رضي الله عنها وأن صحيح مسلم ترامي أني كان النبي صلى الله عليه وسلم إذا سلم من الصلاة استغفر الله ثلاثا استغفر ثلاثا استغفر يعني ntọ́tọ́ka اقل ما يتناوله الاستغفار هو قولك استغفر الله استغفر الله استغفر الله او tó. إذا أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا اله الا هو السنة لكن بي أستغفر الله أستغفر الله أستغفر الله تواسو اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام أما بسمة أسكرو بسكرو يقول اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام وحينا ربنا بالسلام يقول اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام three sentences اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام so إلي جلالك يجي ولم يمكث مستقبل القبلة إلا مقدار ما يقول ذلك anabi sallallahu alayhi wa sallam nígbà tó bá ti sálámà wọn ò ní jókòó dojúkọ alqibla àyàfi ló di wọn tí wọn fi sọ pé astaghfirullah astaghfirullah astaghfirullah allahumma anta salam wa minka salam tabarakta ya dhal jalali wal ikram kíákíá wọn ti gbójú kúrò lálqibla. rògbò yíyá wọn ti ń ṣe lè kò bá jẹ permanent kò bá jẹ temporary àbí coincidentally tába ti tába ti sọ àwọn gbólóyún á gbójú kó lálùkìbìlà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ìní Aisha ti sọ nù sọ nínú hadithi rẹ̀ tí imaamu Muslim gbà wá ó ní anabi kì í jókòó dojúkọ alakibla lẹ́yìn sí sálámà àfi lódì wọn tí wọ́n fi ṣe istighfar lẹ́ẹ̀mẹ́ta tí wọ́n sọ pé allahumma anta salamu minka salam tabarakta ya dhal jalali wal ikram wọ́n sì kọjú sáwọn yẹn. tọ́ بل يسرع الانتقال الى المامومين ككابيو نكي اتانا بمات السلام باي تاس استغفر الله اللهم انت السلام منك السلام تبارك يا ذا الجلال والاكرام وما يرى دجوكا وني توكيون لاي واني تا الي جاي بتسي جاي حديثي وا انه صحيح البخاري انه صحيح مسلم تمام ترامي tí wọ́n sọ pé istakbala nnaasa bi wajhe istakbala nnaasa bi wajhe kìí ṣe pé yọ dẹ̀ kẹ́kọ̀ọ́ àwọn ẹni tó kírun lẹ́yìn rẹ̀ yóò dojú kọ àwọn ẹni tó kírun lẹ́yìn rẹ̀ ó túmọ̀ sí pé gbàtú bá ti sálámà yóò kọjú sí àwọn ẹni tó kírun lẹ́yìn rẹ̀ ẹ̀yìn rẹ̀ ó wà wà ní ìhà alqibla náà lọ ń gbọ́ yẹn o wà nù sọ̀híhì muslim wà nù sọ̀híhì muslim tẹnika bá bí ọ pé bọ́lá tó à ń rí léyìí tẹnika tẹ béèrè láìpẹ́ pé àwọn máa ń rí pé àwọn ìmáàmù máa jókòó lóríṣiríṣi tí wọ́n bá ti sálámà wà nù sọ̀híhì muslim tó bá ń wá àdéhìí yẹn àdéhìí five hundred and ninety one àdéhìí five hundred ninety one fi sọ̀híhì lè máàmì muslim ibẹ̀ ló tẹ̀rẹ̀. وكان ينفتل عن يمينه وعن يساره but àsìkò táwọn ẹbí kírun tán tí wọ́n fẹ́ yíjú padà sáwọn ẹni tó kírun lẹ́yìn wọn wọ́n ti kọjú sáàlù kíbla wọ́n fẹ́ wá kọjú sáwọn ẹni tó kírun ní ẹ̀yìn rẹ̀ ṣé apá òsì lọ́gbà yìí ni àbápọ̀ ọ̀tún lọ́gbà yìí kò sí tí wọ́n ṣàlàyé nínú Islam <laughs> ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kọ́sá ti dojúkọ àhàn ah, ah. so pé ṣé apá òsì lágbà yìí kọjú sí wọn ni àbá pọ́ọ̀tù so Ibn Mas'ud radiyallahu anhu oni ra'aytu rasulallahi sallallahu alayhi wa alihi wa sallam kathiran yansarifu an yasari ètè mi rí tọ́pọ̀ nínú sísẹ́ anabi sallallahu alayhi wa sallam onígbẹ́tà máa kírun tá a pọ̀ sí ni wọ́n máa gbà láti dájú kọ àwọn ẹni tó kírun lẹ́yìn wọn ètò pọ̀ tẹ̀mí rí nu. sàábì mi yàbí anas radiyallahu anhu ó ní aktharu ma ra'aytu rasulallah sallallahu alayhi wa sallam yansarifu an yaminihi apọ̀ ọ̀tún lè mérí tí wọ́n máa gbà dojú kọ àwọn èèyàn abẹ́ ìfura ń bẹ̀ ọ́ kálukú sọ èyí tó ń rí eléyìí pé ètò pọ̀ nípa pọ̀ ọ̀tún ni wọ́n máa gbà yí eléyìí pé ètò pọ̀ nípa pọ̀ òsì ìyẹn Ibn Mas'ud nù. Anas sì sọ pé àpọ̀tù. والأول في الصحيحين إيتي بن مسعود صار آل بخاري مسلم والثاني في مسلم إيتي أنا صار آل نينو صحيح مسلم كيلو تواق عبد الله بن عمر بن العاص رضي الله عنهما oni ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam yanfatilu an yaminihi wa an yasarihi fi salat méjèèjì lè mérí màá máa yí gba pọ́ọ̀tún àti máa yí gba pọ́ọ̀sì gbogbo ẹ̀ lè mérí ẹ tún wá wò ó wọn ò fààyè lẹ̀ fún gbogbo rubbish wọn ni thumma kana yuqbilu ala al-ma'mumina biwajhihi lẹ́yìn rẹ̀ táwọn ibi bá yí yẹn wọ́n máa dojú kọ àwọn ẹni tó kírun lẹ́yìn wọn yìí sì pẹ́ ẹ̀kẹ́ náà kí lè máa mú yọkàn sideways ni ẹlòmíì ìpàkọ́ ní ọkọ̀ tọ̀ wala yakhussu nahiyatan minhum duna nahiyah na yìí jẹ́ pé apá kan ni wọ́n dojúkọ yàtọ̀ sápá kan wọ́n gbogbo wọn ni subhanallah ètò ìgbésẹ̀ máa kírun tán wọ́n mọ̀ wá wọ ẹgbẹ́ yàtọ̀ bẹ́ẹ̀ náà lọ́yẹ̀ káwọn náà máa ṣe o àlàyé eléyìí wà nù Sahih Bukhari hadith wà tó wá gẹ́gẹ́ bí Ibn al-Qayyim ti ṣe sọ yìí pé máa dojúkọ àwọn èèyàn kìí sì kẹgbẹ́ sí wọn ní mọ́sálásí kan nílùú yìí gbàdá ẹsẹ̀ dé ẹnìkan á béèrè ó ní kí ló dé gbogbo tó ta bá ti wá sí ìdánilẹ́kọ̀ọ́ ní sábó ń bẹ̀ yẹn kó tó wọ́jà wàzó yẹn kí ló dé tó fi jẹ́ pé gbogbo àtàbà ti wá sí ìdánilẹ́kọ̀ọ́ fáwọn àtàbà kírun fáwọn akàwọn àtúnkọjú sáwọn sèbẹ́gbẹ́ ni wọ́n máa kọ́ ah wàláyé nínú Islam àwọn ọmọ pẹ́gbẹ́ wọn máa kọ́ ojú ni wọ́n máa kọ́ lọ́nbẹ́nu àwọn tíra ah masha Allah tẹ́ bá lè gbé wa yóò sì ṣe wa láǹfààní so ẹ wá gbọ́ kí ọmọ kàkí ó kó jiná wàhálà nífa ẹja padà sẹ́yìn kẹ́ wo nǹkan tí òun fi ń sẹ̀rí tí ọmọ máa ti ń sọ ẹ kí ni Ibn Mas'ud sọ ó ní ra'aytu Rasulullahi sallallahu alayhi wa sallam kathiran yansarifu an yasarihi mhm. Anas sì sọ pé ma ra'aytu Rasulullahi aktharu ma ra'aytu Rasulullahi sallallahu alayhi wa sallam yansarifu an yaminihi ó ní síbẹ̀ rí i.

prọsẹsì àti lọ jókòó bí wọ́n ṣe jókòó ni wọ́n kà kún jókòó abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ kí wọ́n gbọ́ lárúbá kọ́mọkùn síbí kó sì máa fi dá wàhálà alẹ́ eléyàn pọ̀ láfíríkà ń bì ọ̀pọ̀ láfíríkà ń bì wọ́n kàn wọ́n kàn wọ́n kàn kí lárúbá mọ́lẹ̀ wọ́n yin lọ́rùn ìwọ́rọ̀ bọ́tọ̀ hó. ọ̀rọ̀bọ́tọ̀hu ní bá ọ̀ṣẹ́dá rẹ̀ nìkan á nìtumá rẹ̀ ọmọ ọ̀rọ̀bátọ̀ rẹ̀ ọ̀rọ̀bátọ̀ rẹ̀ nìyẹn kí a kí lọ rọ̀bátọ̀ rọ̀bátọ̀ rọ̀bátọ̀ ń gẹlẹ́ pé a wọ ẹ dákun ẹ máa kẹtọ́ àwọn àjùlọ wọ gbọ́ rọ̀bátọ̀ rẹ̀ wọ rọ̀bátọ̀hu lọ́ba rọ̀bátọ̀ rẹ̀ so irú rẹ̀ pọ̀ láfíríkà mi torí ẹ ló jẹ́ pé ìgbà tí nǹkan ò yé wọ dípò kó sọ pé kò yé ọ ó tún wá máa fi sẹ̀rí torí àdìsí wà very very clear níbi tó ti sọ pé iye máa dojú kọ wọn ni bẹ́ẹ̀ nu sọ́yìn Bukhari bẹ́ẹ̀ nu Muslim wọ́n sọ pé kí ló fà tó fi dojú kọ wọn nítorí pé tí kò bá dojú kọ wọn àìṣedéédé ọ̀sẹ̀lẹ̀ tòtò wáyé pé ẹ̀kẹ́ lọ kọ sí wọn ó dájú pé àwọn tó wà ń bi lásán lọ́ọ́ máa rí àwọn ẹni tó kọ̀ papọ̀ sí ìpapọ̀ rẹ̀ wọ́n máa rí àmọ́ ìgbà tó dojúkọ wọn ó ti balance yàtọ̀ sí kó o tún kọ ìpapọ̀ sí wọn Al-Hafiz Ibn Hajar wọ́n ní ọwọ́ alátọ̀dọ̀ àwọn olùmọ̀ àwọn wípé kíkọ ìpapọ̀ sẹ́ni tó kírun lẹ́yìn ẹni lẹ́yìn tá a bá ti wí àwọn gbólóhùn yìí àmì ìgbéraga ni o nígbà téèyàn kan bọ sọ̀rọ̀ wa kọ́ papọ̀ sí kí lẹ́tùmọ̀ rẹ̀ sí kódà kò sẹ́nìkan tó hu irun lórí lọ́dọ̀ rẹ̀ gbogbo èèyàn ní máa wò lápárí torí ẹ̀ eléyìí jẹ́ bó ṣe jẹ́ mẹ́. وكان إذا صلى الفجر جلس في مصلاه حتى تطلع الشمس wọ́n ní tí Ànábì sallallahu alayhi wa sallam tó máa kí sọ̀láàtù subh wọ́n á máa jókòó níbi tí wọ́n ti kírun yẹn títí tóòrùn ó fi yọ ni subhanallah nísìn tàbá fẹ́ jókòó báwọn ẹnu pé roughly one hour nu lẹ́yìn tá a kírun tán tàbá wa fẹ́ ah ọlọ́ngbọ́n ọlọ́ndàkùn ṣàánú wa o má jẹ́ kí gbèsè ayé wa ọkọ̀ máa lọ lófo wàláhi wàláhi tá à ń bàjẹ́ nínú àkókò ó ti pọ̀ jù tá à ń fi ṣòfò tẹ́kí nǹkan sọnù mọ́ wa lọ́wọ́ tẹ́kí yóò fi jẹ́jọ́ tó bá di lọ́la kìyàmà àfikọ́ lọ́n ṣàánú yẹn ìyẹn wo wákàtí kan lẹ́yìn ìgbà tá a bá kírun ìyẹn ni pé títí tó rùn ó fi yọ bọ́ọ̀ bá jókòó mọ́ṣáláṣí tó gbanú lé rẹ lọ gáàlìbá kí ni nǹkan rí tó rí fi ṣe ẹni tí ń múra bí sẹ́ ẹni tí ń ṣe ni ebi bí sẹ́ náà lọ lọ lánàá tẹ́ pòrú náà ló délé o sì fẹ́ kò mọ́ lónìí náà ìyẹn wòwò ọ̀pọ̀lọpọ̀ tó bá ti lè dìde mọ́ṣáláṣí yẹn kálukú gbé rédíò what is the word saying today ẹ máa sí ẹ bá ti ṣe èyí àwọn ilé ti parí news ó tún kẹ léyìí àwọn ilé tún parí ó tún kẹ léyìí ibẹ̀ lòrùn ọ̀yọ́ lòrùn ọ̀ta ní ọ̀ta mẹ́yẹ̀ lọ́wọ́ téèyàn la ilaha illallah bí ọ̀pọ̀lọpọ̀ àkókò gbèsè ayé sí ń lọ gbèsè ń lọ anabi wa sallallahu alayhi wa sallam ẹ ẹ nígbà míì gan Allahu alam kò wá kí ọjẹ wà o walakin àìmọ̀ amúnáwá nǹkan nígbà míì níbi àwọn èèyàn ṣe rí láwùjọ wa bóyá orí tún wà mbẹ because by the time tí náà bá ti dé tà dé síbẹ̀ yìí náà mọ̀ ariwo bẹ̀rẹ̀ àbí ọ̀bẹ̀rẹ̀ tí wọ́n á ṣe up nepa up nepa record oh football match kan football inú jẹ́ wọn múná wa o àkìrí ah, kan wọ́ọ́ kálukọ́ mọ̀ ọ́ ṣebí tí wọ́n ń lo iná náà sínú ó túmọ̀ sí pé ẹ jẹ́ káwọn náà tiẹ̀ fi kọ́ra wò tába ti kí àsùbá tán ká jókòó níbi tá a ti kí àsùbá yẹn one hour ẹ wo iye tá a kè nú alukur'an tí èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ lójoojúmọ́ tí ń kí alukur'an nígbà tá a bá fi ríjọ́ méje ó ti kí alukur'an tán one one hour per day gbàtà bá fi ríjọ́ méje ó ti ká alukur'an nìta ẹ wá wo iye téèyàn ó ké ń gbèsè ayé rẹ̀ ti máa ń ṣe bẹ́ẹ̀ and kò dáa tó wípé kó o jókòó lẹ́yìn irun àṣùbà náà níbi tí èsè ibi tó ti kírun títí tó rùn fi yọ ibi tó ti kírun gangan là nábì máa ń jókòó sallallahu alayhi wa so eléyìí jẹba ó sì wá nù adé ibi tó bá fi jókòó bẹ́ẹ̀ tóòrùn bá fi lè yọ tó gbéra sókè tó wá kírun lẹ́yìn rẹ̀ àsìkò dùhà ti dénú o òòrùn yọ nísìn fún ìṣẹ́jú mẹ́ta mẹ́rin ó ti gbéra sókè tá à ń sọ náà nù èso pé wákàtí kan ìṣẹ́jú mẹ́ta mẹ́rin márùn ó ti gbéra sókè nù yẹn kó ti kú omi tó ti yọ ó ti lọ sókè tó ń gbà yẹn àsìkò dùhà ti tó nù tó bá fi lè kíráka méjì tó jókòó kéṣekéṣe kọ́kan jókòó lẹ́nu sóbótó lẹ́nu sófófó ó ń ṣèrántí ọlọ́run so ọwọ́n òórùn wa gbéra sókè wá dìde ó kíraka méjì wà á níláàdá kó o ṣe umra subhanallah ìwà dúró umra tá a ti dànù báyìí tẹ́kọ̀ àkàkún pé kíní kan bẹ́ẹ̀ subhanallah. وكان يقول في دبر كل صلاة مكتوبة lẹ́yìn ìgbà tí anabi sallallahu alayhi wa sallam bá ti sálámà lẹ́yìn tó máa kí gbogbo sọ̀láàt tọ́jọ́ra yẹn tán àwọn kan ti sọ pé astagfirullah astagfirullah astagfirullah allahumma anta salam wa minka salam tabarakta ya dhal jalali wal ikram wọn wá kọjú sáwọn èèyàn tó kírun lẹ́yìn wọn lẹ́yìn lẹ́yìn wọn a máa sọ pé la illallah. وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد الامام البخاري او ان يقبل جادي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد بكنا أتوان صحيح, صحيح مسلم أتوان ترامي gbanabi bi tuma ń sọ pé la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir wala hawla wala quwwata illa billah la ilaha illallah wala na'budu illa iyyah lahul na'matu wa lahul fadlu wa lahul thana'u thana'u alhasan. لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون. kafirun ẹ̀rí pé nǹkan kan ti dín nínú eléyìí sí ètò síwájú nǹkan púpọ̀ sì lé nínú eléyìí yàtọ̀ sí ètò síwájú. Ntí ó dín onáni Allahumma la mani alima a'tait wala mu'ti alima mana'at. ولا ينفع ذا الجد منك الجد ايتوسي لي اوبو لا توري لا حول ولا قوه الا بالله تيتي دوبين توري ان اول ما سوي بي تبات السلامه تسوي استغفر الله استغفر الله استغفر الله اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الثناء الحسن لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كره الكافرون اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد so adekun àdìsí méjèèjì yẹn ó ti pàdé yàtọ̀ sí ìtẹ̀yìn sọ ojoojúmọ́ mẹ́sàlásì yìí ọlọ́run ẹni àwọn olóbi kọ́mínà gòfúrì wọn fọ́gìrì wọn gbọ́lẹ̀ tìrẹ́ lè ilé ìgbà tẹ́ bá sálámà tán àbí yá ti yá rí sùkùn àárọ̀ kàdá mí ń kúlè mẹ́ká gbọ́lẹ̀ tìrẹ́. fàyínà júndàná ọmọlúwa àlebó náà mọlẹ tìrì níta nàbì ní kẹmà wínú àbí sùmánà ńlá alhamdulilayi mọlẹ tìrì pékinni bẹẹ sálámàtà sálámàtà alhamdulilayi rabbil alamin alhamdulilayi mọlẹ tìrì because ànábì tọ́lọ̀ rán sí wa ní kọ́ alẹ́ kọ́ yìí mọlẹ tí rí oríṣi mi tẹ̀ wá hun rí máa wọn wá sàlàyé tànàbì fún yín ẹni ẹ eléyìí ọba yín láàmú ṣé ẹ̀sìn fẹ́ wà lìjẹ́nà ìjọba fẹ́ wà lìjẹ́nà yóò tẹ̀lé tànàbì mú wa ni torí kọ́ lọ́n sọ pé man yuti' rasula faqad ata'a Allah gbogbo ẹni tó bá tẹ̀lé tànàbì ó ti tẹ̀lé tọ́lọ́ ó túmọ̀ sí pé gbogbo ẹni tó bá ti kọ tànàbì ńkọ́ ó ti kọ tọ́lọ́ torí ẹ kò sáyé ń bì láti hun oríṣi àdúrà mi kò sáyé ń bẹ ilé ìjẹ́bù ṣe jẹ́ ń bẹ o ó sì dá lójú pé kálukú ti há bó ṣe wà torí pé ẹ̀ ń kúkú ń wí lójoojúmọ́ tẹ́lẹ̀ náà dábàá pé kínní. Abu Dawud wọn gbé ẹgbàá wọrọ aláti ọ̀dọ̀ Ali ibn Abi Talib radiyallahu anhu anna rasulallah sallallahu alayhi wa sallam kana idha sallam min salati qaal Abu Dawud wọn gbé ẹgbàá wọrọ aláti ọ̀dọ̀ Ali wọn lànà bisalòláhi wọn jẹ nítorí sọkùtì má ti sálámà lórí irun wọn máa sọ pé. اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت وما أسرفت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت إلينا توانين إقباوارو لا تودو أبو داود إقباوارو يؤسجي حسن صحيح إقباوارو تيو فسرين لاني ترى تباتو الصبي lẹ́yìn ìgbà tí o ṣe àwọn àdìkárì yẹn tán òun náà tún wá nu súnà. àlìmọ́ọ̀mù Muslim àwọn tó gbẹ̀gbà ọ̀rọ̀ wa ọ̀kan nínú méjèèjì ẹgbà ọ̀rọ̀ tó mú gbólóhùn méjì wá ọ̀kan nínú méjèèjì pé ànábi sallallahu alaihi wasallam wọ́n ní ọ̀rọ̀ tó wá nù hadith ali bin abi talib yìí báyìí abala kan ni nínú hadith tí ali yìí gbà wá tó gùn ń bẹ nù sahih muslim. ṣùgbọ́n àdìsí yẹn wá àdìsí pé allahumma ighfir li ma qaddamtu wa ma akhartu wa ma alantu wa ma asrartu wa ma asraftu wa ma anta alam bihi minni anta al-muqaddim wa anta al nínú àdìsí tí aliyu ti ń ṣe àlàyé àdúrà táwọn ẹbí máa ń ṣe tí wọ́n bá bẹ̀rẹ̀ ẹ̀rùn tí wọ́n bá bẹ̀rẹ̀ sọ́lá àti tí máa ń sọ nínú rúkú àti tí máa ń sọ nínú foríkalẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ Abu Dawud làwọn ti sọ yí pé níparí sọ́lá ni wọ́n ti máa ń wé lọ́dọ̀ Ali àlọ́dọ̀ Muslim nípa nàbí sallallahu alaihi wasallam kana yaquluhu bayna at-tashahhudi wat-taslim pé láàrin àtáyà àti sálámà lànàbì pé allahumma ighfir li ma qaddamtu wa ma akhartu wa ma alantu wa ma asrartu wa ma asraftu wípé anabi yẹn wí lẹ́yìn sí sálámà àmọ́ láàrin àtáyà sí sálámà ni wọ́n máa wí ayé àdúà eléyìí lọ́dọ̀gba wípé nínú àtáyà wọn ti máa ń wí lọ́dọ̀gba kìí ṣe lẹ́yìn nítorí kẹ́yìn ti mọ̀ pé ayé gbígbàdúà ni ẹ̀yìn àtáyà torí kọ́ ànábi sallallahu alaihi wasallam ni thumma mina du'ai a'jabuhu ilay ìgbà tó bá parí àtàyà tán sẹ̀sà èyí tó bá wú ọ jù nínú àdúrà kò fi tọrọ ìgbà tó bá parí àtàyà tán sẹ̀sà èyí tó bá wú ọ jù nínú àdúrà kò fi tọrọ eléyìí ló wa mi lọ́dọ̀ imam muslim kana yaquluhu ba'da salam pé anabi máa ń wí lẹ́yìn sí sálámà gẹ́gẹ́ bó ṣe wá lọ́dọ̀ abu dawud wala'allahu kana yaquluhu fil mawdi'ayn bóyá anabi máa ń wí kótó sálámà èsì tó máa ń wí lẹ́yìn ìgbà tó bá sálámà ẹ máa tó fà sábàbí rẹ̀ ń bọ̀ abẹ́nìkan lè ronú pa rẹ̀ kó sọ fún wa. kò sí dúbúrú ń bí wọn ò sọ dúbúrú. So torí pé njẹ́ Ali ibn Abi Talib sọ anna Rasulullah kana idha sallama kò sí dúbúrú nbí naam kí ló fà á ẹnìkan kan máa jẹ pé nǹkan à ń gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ gbígbà tẹ́ ń gbọ́ wáàzì ètò ọba rántí lọ rántí gbogbo yòókù ti sá lọ kí ló fà á naam tó bá kí onítẹ̀ bá dáhùn kálukọ́ máa lọ lé ni. àbẹ́ máa lọ lé náà. أيوة أيوة أيوة بارك الله فيك هذا هو الجواب الصحيح àdúà lélẹ́yìí téèyàn bá sì fẹ́ ṣe àdúà ààyè àdúà nínú sọ̀lẹ́ à àmọ́ tá a bá ti parí sọ̀lẹ́ à kìí ṣàdúà ti tọrọ lọ adụ ẹ̀yìn ló kù lẹ́yìn sọ́lá ìdáhùn ìdínú tó fi jẹ́ pé allahumma ghfirli ma dẹmt ọlọ́run ṣàforíjì èyí tí mo ṣe síwájú àti èyí tí mo ṣe sẹ́yìn èyí tí mo gbé hàn èyí tí mo gbé torí pé tó pé máa mú kí nǹkan síwájú máa mú kí tọ́tọ́ láti fòdodo jọ́sìn fún àfiwọ́ ọlọ àdúrà tọrọ ni ṣùgbọ́n tó ti jẹ́ àdúrà tọrọ ìyá ọ̀wà wípé gbogbo ní ta bá fẹ́ tọrọ inú sọ̀láàtì wa ló ti ká máa tọrọ rẹ̀ gbogbo ọ̀fẹ́ gun mọ́tò ọ̀fẹ́ gun bàálù ọ̀fẹ́ ọlọ́sà máa jẹ oògùn etí ọjà so gbogbo ẹ̀ ọ́ máa tọrọ rẹ̀ níbo fi sọ̀lẹ́ à ṣùgbọ́n yẹn náà máa ṣàkíyèsí gbogbo ní tí wọ́n ní ká wí lẹ́yìn sọ̀láàtì yẹn ẹ̀ rí i pé kò sí tọrọ kan bẹ́ẹ̀ astaghfirullah ó nìkan ní tọrọ tó àmì allahumma anta salaam minka salaam tabarakta ya dhal jalali wal ikram la ilaha illallah wahdahu la sharika la gbogbo ẹ àti allahumma la mani'a lima a'tayta wala mu'tiya lima mana'ta wala yanfa'u dhal jadd minkal jadd ọjọ́ tọrọ ni ṣùgbọ́n ẹ̀yin ni pé wọ́n lọ́n kò sẹ́ni tó lè dínà nǹkan tó bá fẹ́ fún ni tí ó dì má ni pé ká má rí kò sí sẹ́ni tó lè fún ni ní nǹkan tó kọ̀ láti fún ni ìyànjú oníyànjú kan sì lè ṣe láǹfààní kan lọ́dọ̀ wọ́ lọ so eléyìí ọjọ́ tọrọ ni ṣùgbọ́n ìfẹ̀yìn fọlọ́ ni eléyìí ló fà ló fi jẹ́ pé ètò lágbára ìní kí àdúrà yẹn kọ́ bọ́ sí àárín àtàyà àti sísálámà ẹ̀yin náà ti mọ̀ pé wọ́n á nù hadith abibakar radiyallahu anhu ó ní wa anabi nínú sahih bukhari àti muslim anabi kọ́mi ládùá kan tí màá máa ṣe nínú ọ̀run kọ́mi ládùá kan tí nínú ọ̀run àwọn olùmọ̀ sọ pé nínú òórùn mi ó túmọ̀ sí pé bóyá ní forí kanlẹ̀ àbí nínú àtàyà anabi ni kò máa sọ pé allahumma inni zalamtu nafsi zulman kathira wala yaghfiru dhunuba illa ant faghfirli maghfiratan min indik tọ alimami ahmed wọn gba ìgbà wọrọ wa o láti ọ̀dọ̀ zayd ibn arqam oníkanà rasulillahi sallallahu alayhi wa sallam yaqulu fi duburi kulli salatin allahumma rabbana wa rabba kulli shay'in wa malikahu ó ní zayd ibn arqam ọlọ́nà nabi sallallahu alayhi wa sallam wọ́n á máa sọ ní ìparí gbogbo òrùn kọ̀ọ̀kan pípé allahumma rabbana rabba kulli shay'in wa malikahu. أنا شهيد أنك الرب وحدك لا شريك لك اللهم ربنا ورب كل شيء أنا شهيد أن محمدا عبدك ورسولك اللهم ربنا ورب كل شيء أنا شهيد أن العباد كلهم إخوة اللهم ربنا ورب كل شيء اجعلني مخلصا لك وأهلي في كل ساعة من الدنيا والآخرة يا ذا الجلال والإكرام اسمع واستجب الله أكبر أكبر الله نور السماوات والأرض الله أكبر الأكبر حسبي الله ونعم الوكيل الله أكبر الأكبر رواه ورواه أيضا الإمام أبو داود lánàá bí máa ń sọ fi duburi kulli sọlẹ ní ìparí gbogbo sọlẹ lẹsẹ ẹ rí i pé àwọn alifọdù yìí alifọdù yìí yìn Ọlọ́run ọ̀pọ̀ níbẹ̀ ṣùgbọ́n ìtọrọ náà ń kọ ọ wà níbẹ̀ ij'alni mukhlisan laka fi kulli sa'atin min ad-dunya isma wastajib gbogbo ẹ̀ mas'ala ni hasbi allahu wa ni'mal wakil mas'ala ni so nítorí ẹ̀ ètò súnmọ́ dubura kulli salati níbí ìyẹn ni qabla salam ìyẹn ni qabla salam torí rẹ̀ ẹ sọ pé níparí gbogbo oorun níparí gbogbo oorun kò túmọ̀ sí pé ẹ̀yin sí sálámà níparí irun kò túmọ̀ sí lẹ́yìn sálámà ó dìgbà tá a bá sálámà so a sọ pé lẹ́yìn irun níparí irun ìparí nǹkan kìí sòde rẹ̀ torí dóbòrò tí wọ́n lò ń bẹ́ẹ̀ ìdí ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n sọ pé ìdí nǹkan sára nǹkan ni rẹ̀ ní ìsinmi sọ pé bàtà rẹ àti apá ṣé yàtọ̀ ń apá sára rẹ ni àbí sára rẹ bàtà ńkọ́ àkíbàtọ̀ ọlọ́lọ́tọ̀ ṣe bẹ́sẹ̀ sísẹ́ kù so eléyìí túmọ̀ sí pé kó tó sálámà náà ni anábì tí wọ́n ṣe ìjọ rẹ̀ lójú kòkòrò pé kí wọ́n máa sọ lẹ́yìn gbogbo òrun lẹ́yìn ní dúbúrò ń bì kí wọ́n máa sọ lẹ́yìn gbogbo òrun pé subhanallah mẹ́tàlélọ́gbọ̀n walhamdulillah mẹ́tàlélọ́gbọ̀n wallahu akbar mẹ́tàlélọ́gbọ̀n ilé ìtẹ́ ń pè ní tẹ̀sùbá tẹ̀sùbíh ẹ̀wọ̀ yorùbá wá pé tẹ̀sùbá wọ́n ní tẹ̀sùbíh kálákùlá wàá sọ mẹ́tàlélọ́gbọ̀n subhanallah alhamdulillah mẹ́tàlélọ́gbọ̀n allahu akbar mẹ́tàlélọ́gbọ̀n tó bá sọ pé subhanallah lọ́tọ̀ mẹ́tàlélọ́gbọ̀n alhamdulilayi lọ́tọ̀ mẹ́tàlélọ́gbọ̀n allahu akbar lọ́tọ̀ mẹ́tàlélọ́gbọ̀n khair àmọ́ tó bá wí papọ̀ pé subhanallah walhamdulilayi wallahu akbar subhanallah walhamdulilayi wallahu akbar subhanallah walhamdulilayi wallahu akbar ó túmọ̀ sí pé mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ mẹ́tàlélọ́gbọ̀n ó di mọ́kàndínlọ́gọ́rùn-ún gbogbo ètò bá wí inú méjèèjì kò sí ètò burú mbẹ́ẹ́ wala shak tó bá béèrè pé wò lọ́lọ́lá jù ṣé ká wí lọ́tọ̀ọ̀tọ̀ ni àbí ká wí papọ̀ ká wí lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́lá jù ká wí papọ̀ lọ torí iṣẹ́ tí ń bẹ lábẹ́ ká wí lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀pọ̀ ju iṣẹ́ tí ń bẹ lábẹ́ ká wí papọ̀ lọ òfin ṣẹlẹ̀ àti fi hàn wá pé tí àlàyé bá wá nípa bá ṣe nǹkan kan ọ̀nà kan ó níṣẹ́ tó pọ̀ nù. No èkejì iṣẹ́ rẹ̀ ọ̀pọ̀ tó èyí tí iṣẹ́ rẹ̀ ju èyí tí iṣẹ́ rẹ̀ ọ̀pọ̀ lópin ìgbà tó yẹ pé eléyìí fẹsẹ̀ rinlẹ̀ eléyìí náà fẹsẹ̀ rinlẹ̀ nìkẹ́nìkan sọ pé òun fẹ́ kí wítìrì rákà mẹ́tẹ̀ẹ̀ta lápapọ̀ kò sí ní tó burú mẹ́ anábì ẹnìkan sì fẹ́ kíráka méjì kọ́ sálámà kó tún kíráka kẹta kọ́ sálámà kò sí tó burú mbẹ ewu lọ́wọ́ alọ́lá jù kó kí méjì kọ́ sálámà kó tó kí kan kọ́ sálámà ọlọ́lá jù kó kí papọ̀ lọ. nítorí pé iṣẹ́ èyí tá a kọ́kọ́ kí méjì ká tó kí kan ọ̀pọ̀ ju èyí tá a kí mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ lọ torí pé èyí tá a kọ́kọ́ kí méjì ká tó kí àtàyè ọ̀tọ̀ọ̀tọ̀ láàṣẹ sálámà kúmá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ìní yàtọ̀ sí ìta kíkpọ̀ tọ́ ọjà bó ṣe jẹ́ ń bẹ̀ o ṣùgbọ́n kí èsì o subhanallah wọn aṣọ mẹ́tàlélọ́gbọ̀n alhamdulillah mẹ́tàlélọ́gbọ̀n allahu akbar mẹ́tàlélọ́gbọ̀n gbogbo eléyìí irú àwọn yaani ẹ̀ẹ́ alif bá a tá a tá ìsìn islam ni tí ò yẹ kẹ́nìkan ọmọ mọ̀ o ti pẹ́ nu islam táwọn kọ́ ajẹ́kọ́ ọmọ súfè lẹ́yìn ìgbà bá sálámù pé ṣṣṣṣ kí ló ń sọ wọn ni kò sọ subhanallah mẹ́tàlélógún àwọn asúfè àbí kò sì gbẹ́nu lọ́wọ́ nígbà tó lọ́n fa tẹ̀sùbá tẹ̀sùbá ni wọ́n máa fà tí wọ́n máa tanra rẹ̀ jẹ yóò sì tún máa bá yín sọ̀rọ̀ fa wọ́n ń fa ok ńgbò lọ́wọ́ lọ́lọ́ ńgbò lọ́lọ́ lọ́ ńgbò lọ́lọ́ a ah, ṣé ọ̀rọ̀ náà lẹ́ ń kà ni àbí nǹkan mi gba òun fọkàn bá a lọ ni kí lọ́n fọkàn bá a lọ. ma ja'ala Allahu li rajulin min qalbayni fi jawfihi ọlọ́run ọba ò fọkàn méjì sínú gbá èèyàn ọ̀nba mi sọ̀rọ̀ ń tún lóun ṣe tẹ̀síbí tẹ̀síbí rọ́wọ́ nù eléyìí túmọ̀ sí pé káwọn á máa fọmọ káwá sí lọ́lọ́la o òun lágbàládà o àgbàládà pa fọmọ ká sí torí àwọn ọmọ ká yẹn jẹ́rìí fún àtọ́ba àdìjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama fa innahunna mustantaqat á mú wọn sọ̀rọ̀ tó gbẹ̀ndẹ̀ alqiyama. ọwọ́ ọ̀tún ń bẹ ọwọ́ òsì ń bẹ ọwọ́ ọ̀tún la máa fi ṣe sàábé ikú ọwọ́ ọ̀tún lànà nàbì máa fi ṣe tẹ̀sìbí ha ya'qidu tasbiha biyamine ọwọ́ ọ̀tún ni wọ́n máa fi ṣe tẹ̀sìbí ẹ̀ ọba àṣẹ pé subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah àbí subhanallah walhamdulillah allahu akbar subhanallah walhamdulillah wallahu akbar subhanallah walhamdulillah wallahu akbar subhanallah walhamdulillah wallahu akbar títí tí ì pé. àbí kò sì máa ṣe gbanú kókó ọwọ́ rẹ̀ subhanallah alhamdulilah wallahu akbar subhanallah alhamdulilah wallahu akbar subhanallah alhamdulilah wallahu akbar ó ti di mẹ́sàn-án báwọn. torí ẹ̀ ètò ọba lè tó bá rọ̀ ọlọ́run bẹ ọwọ́ rẹ̀ sani kò lò kí ẹ ṣe tẹ̀sùbà tá a sọ tẹ̀sùbà di símbò símbò kínni pé kínni ẹlòmíì dè mọ́wájú gíláàsì mọ́tò rẹ̀ kò jó rí wájú. ẹlòmíì ṣe ó sì de tiẹ̀ mọ́wọ́ gbígbà táwọn ti ń jẹ̀sẹ̀ tí wọ́n máa di kinní kan wọ́n máa di mọ́wọ́ ikú kutúláàsì bẹ́ẹ̀ lẹ́lòmíì de tẹ̀sùbá mọ́wọ́ ẹlòmíì sì gbé tiẹ̀ sọ́rùn bí ìjòyè tó tó ń solẹ̀kẹ̀ mọ́ lọ́rùn tó eléyìí kò túmọ̀ sí nǹkan kan ju rèé àlọ́ kárí mi ni kọ́lọ̀ bọ́ sànù àyínà sì ti mọ̀ pé kárí mi anábì ń bẹ̀rù rẹ̀ lé lórí ju Masihi ṣe ìdajjal tó yẹ kó gbogbo ànábì kọ̀ọ̀kan ló ṣèkìlọ̀ fáwọn èèyàn rẹ̀ nípa rẹ̀ àyọ̀ àdẹ́kùn kárí mi báyìí ní wọ́n ti dé mẹ́sàlásí kálukọ́ sọ tẹ̀sùbá alẹ́ wọ́n mọ̀ á wò wọ́n pé tiẹ̀ ń kọ́ àbí so <laughs> pípẹ́rù islam wò lẹ́yìn ṣe gan-an rí àwọn mẹ́sàlásí mi gan-an ti ní extra tí wọ́n fi kọ́ pé ọlọ́mú kan bẹ̀ má tòsí sáfútọ̀ bá lọ́mú tẹ̀sùbá ah, subhanallah ó dájú pé tí wọ́n bá ti pọ́lọ̀ lónìí ká máa ṣe bẹ́ẹ̀ wọn ò ní ronú débi pé kí wọ́n máa fi mọ́ṣáláṣí ilé ìjẹ́bù sí ọwọ́ rẹ ọwọ́ rẹ lọ́ọ́ máa fi ṣe. tabati wá wí mẹ́tàlélọ́gbọ̀n subhanallah bẹ́ẹ̀ allahu akbar mẹ́tàlélọ́gbọ̀n bẹ́ẹ̀ alhamdulilah mẹ́tàlélọ́gbọ̀n allahu akbar mẹ́tàlélọ́gbọ̀n á rí i pé ó ti di mọ́kàndínlọ́gọ́rùn á rí kó di mọ́kàndínlọ́gọ́rùn tó mọ́kàndínlọ́gọ́rùn à ń fẹ́ kó pọ́gọ́rùn èyí tí ó fi wá pọ́gọ́rùn á sọ pé la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in tá a bá fi kan kún mọ́kàndínlọ́gọ́rùn ó di kíni ó dọ́gọ́rùn eléyìí la Nabi sallallahu alayhi náà sọ pé tá a bá ṣe lẹ́yìn irun tá à ń bá ń ṣe ọlọ́run ọba wa yóò ṣe àforíjì àwọn ẹ̀ṣẹ̀ wa fún wa kódà kò sí pọ́pọ̀ ó tó èfófó orí òkun tí máa ń hó sẹ́yìn lórí òkun kó pé bẹ́ẹ̀ lẹ́ṣẹ̀ wa pọ̀ ọlọ́run ṣàforíjì rẹ̀ fún látàrí pọ̀pọ̀lọpọ̀ wọn ewu yìí ẹ wá wo orí ńlá tí ń bẹ lábẹ́ wíwí rẹ̀ torí ẹ ẹni tí máa máa wí kó túnbọ̀ mójútó o ẹni tí ìbá wí kó túbà o wọ́n bẹ̀rẹ̀ sí ní wí lẹ́yìn irun rẹ̀. àlàyé ọ̀nà míì tún wá ipa àmọ́ àgbà ṣe tẹ̀síbíhì yìí òun náà ní ká máa sọ pé Allahu Akbar Allahu Akbar. Allahu Akbar mẹ́rìnléní ọgbọ̀n dípò mẹ́tàlélọ́gbọ̀n àti pé Allahu Akbar kan tó kún yun tó kún subhanallah mẹ́tàlélọ́gbọ̀n tó kún alhamdulilah mẹ́tàlélọ́gbọ̀n Allahu Akbar mẹ́rìnlélọ́gbọ̀n wá kún. tọ́ tí eléyìí bá kún eléyìí tí eléyìí kún eléyìí tá a fi mẹ́tàlélọ́gbọ̀n tá a fi kún mẹ́tàlélọ́gbọ̀n tá a wá fi mẹ́rìnlélọ́gbọ̀n tá a bá fi kún ó di mélòó ó di ọgọ́rùn so eléyìí túmọ̀ sí wípé inú kó jẹ́ pé subhanallah mẹ́tàlélọ́gbọ̀n la wí alhamdulillah mẹ́tàlélọ́gbọ̀n la wí la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamd wa parí rẹ̀ àbí kó sì jẹ́ allahu akbar la fi ṣe parí rẹ̀ ló bá ó di ọgọ́rùn oríṣi àwọn ọ̀nà míì tún wá léyìí tó so yìí pé àlàyé wọn mọ̀ wá nígbà tó bá yá à ń bẹ ọlọ́run bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù kó fún wa ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa ó ràn wá lọ́wọ́ lórí àti máa fi tá à ń gbọ́ yé ṣe wà hù kó ṣe tá à ń wí àti tá à ń gbọ́ kó ṣe ní àwíjàre fún wa. kọ́mẹ́sì ṣe ní balẹ̀jọ́ subhanakallahum bihamdik ashadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. الله أكبر الله أكبر الله أكبر الله